الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آداب الأكل àwọn ẹ̀kọ́ tí ṣẹ̀ríà ìsìláàmù kọ́ wa kọ́dà bàbá fẹ́ jẹun ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ àtúnpẹ́ alhamdulillah tọ́lọ́n ṣe wá mùsùlùmí ọ̀sẹ́sìn tí kọ́ọ̀yàn gbogbo nǹkan báyìí kọ́dà bọ́ọ̀ bá jẹun láwọn ẹ̀kọ́ láwọn ìlànà bọ́ọ̀ bá ń lò ó tún máa wá gba ládàá lẹ́yìn pé ó yó bọ́ọ̀ jẹun ó tún wá gba ládàá já ah, mo tẹ̀lé àṣẹ ọlọ́run mo tẹ̀lé súnà ànábì sọlọ sọlọ níbi ìrún níbi àwẹ̀kọ́ o kọ́dà níbi kíni. gbogbo oúnjẹ tó jẹ sínú rẹ tó yó tó gbádùn rẹ à ìsìláàmù mà dá púpọ̀ o gbogbo àwọn tí ò tí ò ní dáadáa yìí olú amọ́sà sí ojú tiwọn náà sí àwa tó jí fọnà mà njẹ́ ó tún gbé wa kó lójú ọba wa o nkí ń rí àwọn èèyàn kó lójú ọ̀nà pọ̀ o ọlọ́mọdé kankan àwa o ń rí àwọn èèyàn kó lójú ọ̀nà lónìí. òun ni gbogbo òrújú ránranrun táwọn èèyàn ń kó kalẹ̀ yìí gbogbo ohun tí ò rí bẹ́ẹ̀ ní kéwú tí wọ́n ń ké fún wọn yìí lórí Facebook social media kankankan ìyẹn lọ bẹ̀rù ọlọ́run àmọ́ wọ́n tó ọba jẹ́ wọ́n máa gbá ẹ̀sìn rẹ bíi bọ́ọ̀lù wọn wé lẹ́yìn lánàá lẹ́yìn náà wí ṣí àwí tiẹ̀ èyí tí ò ṣí àwí tiẹ̀ ẹni tí ọ̀fẹ́ kan ṣe ń nú ẹ̀sìn tọ́kàn fẹ́ máa bọ́ fẹ́ máa bọ́ ọ̀fẹ́ mú ẹ̀sìn ẹ̀sìn kankan lò wọ́n máa wá wá wá wí fún yín pé eléyìí náà ò ṣe nǹkan kan eléyìí náà ò ṣe nǹkan kan gbẹ̀yìn ọba gbà kí wọ́n gba ọ̀nà ọ̀la kó lọ́wọ́ ọ̀hún ẹ̀hún lọ́mọ o àmọ́ wà láàyè ẹ̀sìn ọ̀la ilẹ̀ Islam o ẹ̀sìn tó lọ́n yọnu sí inna dina inda Allahi àtẹ́sìnìyà àkọ́kọ́ náà àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ tí àlùfáà fẹ́ ṣàlàyé fún wa ọ̀pọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ní ìmọ̀ ṣe bísímìláì bàbá fẹ́ jẹun. إلى رياء عن حذيفة رضي الله عنه حذيفة ابن اليمان لما سألكم ونوركم يبقى وصحابة نبوة محمد صلى الله عليه وسلم وني كنا إذا حضرنا مع النبي صلى الله عليه وسلم طعاما لم نضع أيدينا حتى يبدأ رسول الله صلى الله عليه وسلم فيضع يده وإنا إذا حضرنا وإنا حضرنا مرة طعاما فجاءت جارية كأنها تدفع فضيفني kùnà bá a ti rí nu o bá a ti wà nu o lójú ayé ànábì sọlọ àṣọlọ bá a bá wá ká dé ká fẹ́ jẹun pẹ̀lú ànábì sọlọ àṣọlọ àti wọn máa jẹun pẹ̀lú ànábì sọlọ àṣọlọ ọlọ́láwa náà bá tàdáadáa ìlọ́dọ̀ àwọn àlùfáà wa àwọn àlùfáà wa tọkọ wa ń kéwú níyà àti nílẹ̀ láwùbáwa kò sóúnjẹ tí wọ́n máa gbádùn bí àjọjẹ ẹnìkan nú àwọn tó kọ ìtàn bàbá dáadáa tẹ́ máa gbúrò bàbá wa alàzámà ibn Baz rahimahullah wọ́n jẹ́ mufti ìjẹta ní Saudi Arabia ẹnì yìí ní láti gbà tóun ti mọ bàbá yìí sọ̀rọ̀ ọgbọ̀n ọdún sọ̀rọ̀ ogójì ọdún òun ò rí kí bàbá yìí ọ̀dà jẹun ni. bá rí rí kí bàbá yìí nìkan kan àti wọn ń jẹun lọ́wọ́ àwọn nìkan kan wá ń jẹun àti pẹ̀lú àwọn èèyàn láàrin àwọn èèyàn ni bàbá máa ń jẹun àwọn náà wọn ló ń jẹ o àmọ́ wọn pè sáwọn èèyàn gbogbo ìgbà làwọn èèyàn tí wàá ṣe fatuwa láàrin ìgbà wọn náà wọn gbóúnjẹ wá <laughs> àti wọn kọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Hudayfa ní idha hadarna ma'a an-nabiyyi sallallahu alaihi wasallam ta'am bàbá fẹ́ jẹun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. lam nad'a aydiyana hatta yada'a hatta yabda'a rasulullah sallallahu alaihi wasallam fa yada'a yadahu ara pẹ̀lú táwọn sàhábà máa bá ànábì ẹnì kẹtọ ọwọ́ bó ń jẹ sáájú ànábì hatta yada'a annabiyyu yadahu. a máa retí ni pé ànábì ti fọwọ́ pé ànábì ti bẹ̀rẹ̀ àìbẹ̀rẹ̀ oúnjẹ sáájú ẹ̀ sallallahu alayhi wa sallam. wa inna hadarna marratan ta'ama ọwọ́ àdìjọ́ kan àfẹ́jẹun pẹ̀lú ànábì náà sallallahu alayhi wa sallam. faja'at jariyatun ọmọbìnrin kékeré kan ọmọ kékeré òun bá dé ka annaha tudfa'u òbí bá júwe pé ọmọ yìí rìn bí ìgbà téèyàn ń tì í tí wọ́n ń tì yẹn ni pé bẹ́ẹ̀ máa pọ́ méjèèjì máa rìn bẹ́ẹ̀ lọ́mọ yìí ń rìn bọ̀ ń jẹ wọn ẹnìkan ṣe. fàdáhàbà fìlè tábọn ayádáha fi tọ̀ án bá oúnjẹ nílẹ̀ ìdílé ń wó rẹ̀ ọmọ èké ń bá mọ́wọ́ yóò ti bọ oúnjẹ gbogbo àwọn sọ̀hábà ti káwọ́ kò wọ́n retí báwọn tí máa ṣe pé kò bá nàbì bá bẹ̀rẹ̀ oúnjẹ yìí káwa náà tó fọwọ́ kàn ó. فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدها ànábì wa gba ọwọ́ ọmọ yìí mú pé àà ẹ̀sìn báwọn wọ́n bẹ̀rẹ̀ oúnjẹ. ثم جاء أعرابي كأنما يدفع فذهب ليضع يده في الطعام lẹ́yìn eléyìí àròbí ìwé nìkan tí èsì pé ń gbénu Madina ń gbégbèrè ko ní ń pè ní àárọ̀ bíyù ọmọ báwọn sọ̀hábà ànábì tí í ṣe pẹ̀lú ànábì lọ́sọ̀lọ́ òun náà dé ọjà oúnjẹ nílẹ̀ yìí ẹsẹ̀ <laughs> ń wóran bí wọn náà ti máa gbé ẹsẹ̀ e ẹsẹ̀ ń wóran òun náà fẹ́ tọwọ́ bọ oúnjẹ kádínẹ́bí ò tó bẹ̀rẹ̀ sí jẹun. fàákàdà bí yẹ́dì yìí ànábì bá gba ọwọ́ tiẹ̀ náà mú sallallahu alaihi wasallam lẹ́yìn náà lànàbì wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ faqala rasulullahi sallallahu alaihi wasallam ànábì wọn wí báyìí pé. إن الشيطان يستحل الطعام ألا يذكر اسم الله عليه ṣètọ́ni yìí máa sọ oúnjẹ yín di halali fún rẹ̀ haramu ló ń jẹ yín fẹ́ sùn àmọ́ náà wò lẹ́yìn sọ ọ́ di halali fún òun ni bẹ́ẹ̀ bá dákọ̀ náà kẹ́ tó jẹ́ ẹ pé ṣètọ́ni pé ọmọ bọ̀ náà. إن الشيطان يستحل الطعام ألا يذكر اسم الله عليه وإنه جاء بهذه الجارية ليستحل بها فأخذت بيدها wọ́lẹ̀ rí ní tí mo ṣe lẹ́ẹ̀kan ni ọmọ tó wọn ọmọ kankan èyí kan rí lọ́mọ èké ni ètò ọ̀nì ló tì í ọ̀bẹ ìfà ní ka annama tudfa ọmọ yìí ń rìn bí ẹni tẹ́nìkan tì ka annaha tudfa. ṣètọ́ọ̀nì lọ́fẹ́ lu ọmọ yìí láti legalize jíjẹ nu oúnjẹ wa fún rẹ̀ ọmọ yìí ò ṣe bísímìláì ọkàn fẹ́ tọwọ́ bọ̀ oúnjẹ ni ànẹ́bí ni ni mi ọwọ́ rẹ̀ mú ẹ̀rí àrọ̀ bí náà dé ń kọ́ dé tí ò tí ì mọ pé a ti bísímìláì àtó bẹ̀rẹ̀ oúnjẹ ni ṣètọ́ ni lọ fẹ́ fọgbọ́n lòun náà fẹ́ sọ oúnjẹ wa di aláàbí fún rẹ̀ fa àkàṣù ìyàdí lẹ́bìrì tí mo fi gbá ọwọ́ tiẹ̀ náà mú. àbí ó gbé ẹni tí ò ṣe bísímìláì ń jẹun òun ìbáìtì ṣètọ́ ni sọ oúnjẹ rẹ ni o. والذي نفسي بيده إن يده في يدي مع يدها النبي ni mo fọlọ́n tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹ̀yin lẹ́yìn orí o bí mo ti gbá ọwọ́ ọmọ yìí mú bí mo ti gbá ọwọ́ arákùnrin yìí mú kódà mo gbúrò ọwọ́ ṣètọ́ nìyẹn pẹ̀lú wọn bó ń dára ǹjẹ́ ń retí ni pé báyìí lè bá ti tọwọ́ bọ̀ ọ́ láì ṣe bísímẹ̀láì ó ti yánu wọ́n sì lẹ́kùn fóun náà nù. fún mazà kàrọ̀ sùnmọ̀ lọ lẹ́yìn ilé ìlà wa ní bísímẹ̀lá wà á kàlà ńgbà wọn nàbì tó wà jẹun o. ọ̀wá hu mùsùlùmí alimami muslim ló gba hadithi wa torí náà dákun rẹ ọmọ ẹ̀yà ni mùsùlùmí inú lànà tọ́lọ́n fi rán nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam onígbé májè owúwo lẹ́nu rẹ májè ojú ọkàn májè ojú ọwọ́ lójú débi kọ́ má lè ṣe bisimilá ẹ dákun sẹ́kọ́ǹdì mélòó lọ́gbà yẹn fi yẹn pé bisimilá àìsí séyìí ewu tí ń bẹ ń bẹ nù. No ìwọ lọ pèsè ìtọ́ni yọ wá bọ̀ jẹun ẹni èṣù bá ti ń bá jẹun oúnjẹ nìkan tí ó jẹ o yóò gbé nǹkan ní ìṣe ọlá o yóò gbé nǹkan ní ìṣe olórí o yóò bọ̀ ṣe fàájì o ní ẹ̀ bábá yẹn jẹun yóò bá anájú o ọba sì ti bá anájú yóò fún márùn o torí náà ẹ dákun ẹ jẹ́ akọ ẹ̀kọ́ eléyìí náà ẹ jẹ́ akọ káfíkọ àwọn ọmọ wa àfikọ́ gbogbo àwọn tí ń bẹ lábẹ́ wa bá nẹ́bi ti ṣe bàbá rọ̀mà kàtọ́kà tọwọ́ bó ń jẹ gbọ́wọ́ rẹ̀ mo gbé sóò ti ṣe bisimilayi ńgbẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta yóò mọ ọ̀nà là gbogbo àwọn àtàdáadáa tí ó yẹ kí generation kan máa pass sí generation kejì ara àdáwò tó bá mùsùlùmí generation yìí mélòó bàbá náà mọ̀ dépò yọ pọ̀ sọmọlá àwọn generation tàná níbi ò la jókòó pé ẹnìkan wa kọ wa hàn bí bá bá táwọn tó bí wa ń kí ni bí wọ́n ti ń kí làwa náà ń kí àmọ́ lónìí òun gan ọ̀rọ̀ kí dépò ọmọ ò rí i pé dáàdi ń kí àbí mọ́mì ń kí ẹ́ níbi mọ́mì ti ń dáná náà ní ti ń ti mú sẹ́nu lọ́kọ̀ọ̀kan ṣe bísímìláì àwa pé ọmọ kan ọmọ ṣe bísímìláì ó tó jẹun àwọn tàná tí wọ́n pọ̀ dáadáa tí àwa tòmílà omi tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run ìwọ tí o rí nǹkan kan ní dáadáa tọmọ ọkọ lára rẹ ń pẹ ẹsìn là ń wí o ọ̀nà ni tó gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀dàkọ̀já mójútó àwọn nǹkan wọ̀nyí kò ní ìdí kéèyàn lọ lé kéwó tó kọ̀ jọmọ rẹ ọkọ lára ẹ jọmọ rẹ náà ó ti mọ dáadáa bí òní jọ àti kí wọn pé bísí mi àmọ́ mi ò ní jẹun àti kí wọ́n pé bisimilá àmọ́ mi ò ní fọwọ́ sí gbé mínírààtì sẹ́nu dáàdi ò ní máa fọwọ́ sí ya chicken lẹ́nu táwọn ọmọ bá ti mọ ilé yìí wọn ò nídìí fi ẹnìkan wọn ò nídìí wọn ṣẹ̀ṣẹ̀ lọlé ẹ̀kọ́ kan mọ́ ìdí àníyàn náà bá ti rí wọn ó ti mọ̀ fáwọn ọmọ mùsùlùmí lélẹ̀ eléyìí lọ́lọ́run fẹ́ fún wọn mùsùlùmí o lọ́nà tàfihàn fún wa ìta kọ́lọ́ níyì ìkó wa náà ọmọ ọmọ lò ó sì dá àwọn ọmọ rẹ̀ ọmọ alára ẹ̀ pé áá májèṣe ìtọ́ni ọwọ́ abára jẹun o ẹni èṣù bá bá jẹun kò ní ma lórí oúnjẹ o bí ọ̀nà bá pè yàn pé wá jẹun sínú rẹ̀ dùn ìgbégbà ni ọmọ sọ fún ọgá ẹ̀ sì rí nǹkan báyìí ẹ̀ sì rí nǹkan báyìí ìmọ̀ràn ń bọ̀ nù gbèsù bá ti bẹ̀rẹ̀ sí ní fún yàn márùn kò ní fún ọ léèkì ó sì ọlá nfààní o àdógbón òbí olúwa lọ́ta tó clear ní ṣètò àdámà ó ọ ní márùn tí ó wúlò wọn kò sí èdè òkú bọ ọyàn tó fún ọ márùn ní èèyàn bá ti wá gba kọjá rí ibi jókòó pẹ̀lú yẹn léṣe tọ́ni kó lé rẹ àti bisimilayi o tó jẹun o fi kọ́ àwọn ọmọ rẹ o fi kọ́ gbogbo ara lé rẹ o lọ́mọ́ta ti ràn ọ́n bẹ́ẹ̀ fún wa o. وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم نعم نعم نعم ẹni tó péyàn bẹ́ẹ̀ ni ẹni tí èsì mùsùlùmí péyàn pé kéèyàn wá jẹun ìlọ jẹun lọ́dọ̀ rẹ̀ yọ ìsìláàmù kó lára yẹn mẹ́yà bá fẹ́ jẹun lọ́dọ̀ rẹ̀ náà kó pé bísímìlá bàbá lẹ́yìn ọ̀sẹ̀hún lọ́rùn ta ọ̀yọ̀ǹdó ń bẹ̀yìn èèyàn máa ń téèyàn ṣe ni èèyàn lè fóúnjẹ gba ìsìláàmù lára rẹ̀ èèyàn bá ń fóúnjẹ gba ìsìláàmù lára rẹ̀ káti kú ewu o káti kú ọ̀fọ̀ ọlọ́mọdé aṣọ ọlọ́mọdé ọkọ̀ ọ̀tẹ̀ wa o ọba di kẹ́yìn ẹnu pé wọ́n kàn yín báyìí kìyàn pé torí ń tá a fa wí òdodo ni o ètìjú ọ̀làjú dá láàrin yìí èmi nìkan mùsùlùmí àwa dínà dínà ẹ̀ wà ní jẹ́nẹ́ni oúnjẹ ọ́fíìsì ni ní òkè ọmọ jẹ́ abdullahi ọmọ jẹ́ mùsùlùmí mọ́ èyí wọn ó jẹ kí rẹsipẹti wọn pọ̀ fún ọ sí pẹ̀lú gbà wọn fẹẹ ṣe wọn ṣe o wọn yẹ kí isa kìkì wọn bá jẹ alákatá kìkì kò ní dá lóhùn àwọn ọmọ abẹ àbọdá kìíní yìí lè ṣe àánú ah, wọn wà tolerant àmọ́ o kò wọn ṣe o wọn máa ń tí wọn ń ṣe o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí bá a bá ti yí yìí wọn bá ti invite ẹ síbi kan yóò bọ ìsìlámù bí ẹ wù yìí nítí wọ́n ń ṣe fún náà lòun náà máa ṣe kọ́dọ̀ ń lùsì rẹ̀spẹ̀kì rẹ lójú àwọn tó pè ọ́ náà jẹ́ báyìí wọ́n bá di oróúnjẹ ẹ̀yìn ọba tó ń jẹ́ mùsùlùmí orí bàbá kò ní oúnjẹ o èsè ìwà lọ́dà o torí náà bó ti jẹ́ nu àtúnjẹ àti nǹkan mi gbé ìsìláàmù rẹ lọ bí ọba lọ ìyẹn bá ti léyìn ò lè gbé ìsìláàmù wọ́bẹ̀ má lọ bẹ́ẹ̀ bá ti ń sọ fún ọ pé bàbá fẹ́ jẹun ọ̀ ẹ̀mí ṣe bísímìlá yín àyàn o lóúnjẹ wọn ò gbọdọ̀ lọ jẹ ọba mọ tó ti. bẹ́ẹ̀ náà ni gbogbo invitation invitation téèyàn bá ti extend tí ọ tó di pé bọ́ ìsìláàmù lẹ̀ ó tó wá o. ewu ń bẹ ń o torí pé bọ́ ọba bọ́ ọmọ bọ́yọ́ padà rí wọ o. àwọn kan lẹ̀ mí wá o ẹlòmíín náà ti ń ọlọ́run ìgbẹ̀mí ẹ̀mí rẹ̀ gun lóòótọ́ àmọ́ bọ́ lónìí ó wọ ọlọ́wọ́ padà ọbọ̀ lọ́la ọwọ́ padà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni yọ padà máa léèkì kó tó wọ̀ kò ní tètè wọ bó ti wù tètè wọ tà náà mọ́ bí tí jìyàn lànà nígbà bá di ọjọ́ dédú pé wọ́n pè ní invitation lásìkò òun jímọ̀ náà lọ wọ́n fi invitation oúnjẹ sásìkò jímọ̀ fún mùsùlùmí lónìí àmọ́ wọ́n ti mọ́rọ́ àwọn mùsùlùmí táwọn olùmẹ̀rẹ̀ ọlọ́run ní jẹ́ àwọn olúwa àwa ń bẹ̀ o ògbóró àwọn tákìsì yẹn ti wà láyé nísìnyí o níyàn bá ti ń tì ọ̀dọ́ wa ní two pm on friday mo ti mọ̀ pé ń sọ fún ọ̀pọ̀ ọ̀mọ́ tó ń ṣe mọ́ ṣe àwọn yìí rẹ̀ wọn oúnjẹ yín bá àwọn àti oúnjẹ nítorí ẹ mà kọ́ ẹ ń sọ fún ọ pé àwọn eléyọ̀ máa ń tí wọ́n ṣe torí náà ẹ̀jẹ̀ àmọ́ ń dáǹsẹ̀ o ẹ̀sìn ẹsẹ̀ ń tẹ̀yàn fi ìsàwẹ́wà o ẹ̀sìn ẹsẹ̀ ń tẹ̀yàn fi takáìtì o ọ̀nà àlìjánná àbínà o ọlọ́mọdé wa lọ́mọ aná o ọmọdé àti wa lọ́mọ